alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa allah alladhi ja'ala sawma ramadana rukna min arkani hadha ad-din ọba tí ó ṣe àwẹ̀ ramadana gbígbà ní ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn wa nítorí àwọn àǹfààní tó wà ń bẹ àtòríire tó wà ń bẹ oríire náà kọlọmọsàjá ṣe ramadana náà kọlọmọsàjá ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa kọlọmọjá sọ̀pọ̀lọpọ̀ ọdún wassalatu wassalamu ala nabiyyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bà nabi muhammad wa ala alihi wa ashabihi ajma'in kọba gbogbo àwọn sàhábà rẹ̀ pátá láìyọ nìkan lẹ́nu wọn àti gbogbo àwọn fámílì rẹ̀ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa èyí tí a fẹ́ gbéyẹ̀wò nírọ̀ lẹ́yìn òun náà ni al-isti'dadu al-ilmi ìpalẹ̀má ti mà ìpalẹ̀má ìpẹ́rọ àwọn dá ń bọ̀ ṣẹ́rí ìpalẹ̀má ti ìmà ìpalẹ̀má ẹ̀kọ́ kíyàn gbàgbọ́ yé Ramadan kí Ramadan ò tó dé الصوم والإمساك عن الطعام والشراب والجماع وغيرها من المفطرات ìdí wọ́n pè láàwẹ̀ òun náà ni kákó ẹni dúó níbi jíjẹ àti múmu olèjìmá àti ìbọ́kọ àti ìyàwó lásìpọ̀ lọ́sàn Ramadan àti gbogbo àwọn nǹkan mínà tí ma ń jáni láàwẹ̀ bìníjẹ́tìlẹ̀ ìbádá láníyàn pa àfin jọ́sìn fọ́lọ̀ àníyàn ta ní ni pé àáfi ibi pípa yẹn àti ìkẹnudó yẹn àti ìkábẹ́dùn àfi ṣèbáàdà fọlọ́ àníyàn tó nínú min tolo alifajiri látìgbà tí alifajari bá ti yọ ila gurubi shamsi títí tí òun fi wọ̀ ètò wọn pè láwẹ̀nu ọkẹ́ ni dúró níbi jíjẹ níbi mímu ó sì kára dúró níbi ìbálòpọ̀ láàrin ọkọ àti aya àti gbogbo nǹkan mí náà tán ní máa ń jáwẹ̀ ọkàrà dúró ń bẹ̀ ọ wà níyàn pé òun fi súnmọ́ ipò ń wá ládàá lọ́dọ̀ ọlọ́hùn òfin tẹ̀lé àṣẹ ọlọ́run nígbà tálẹ̀ fàjàrí bá ti yọ títí tó rùn ó fi wọ̀ tó rùn bá ti wọ̀ ó ti parí àwẹ̀ ẹjọ́ kan ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ ẹ̀sìn Islam àwẹ̀ yìí dandan ní kọgbà ọlọ́run ọba lọ́sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ṣe àwẹ̀ yìí ó ṣe ní dandan ọlọ́run Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní yá ayyuhalladhina amanu ọlọ́wọ́n bá ní mo pe gbogbo ẹ̀yin tẹ́ ti gbà mí gbọ́ kutiba alaykumu siyam ọlọ́wọ́n bá ní dandan ni dandan ni kẹgbàwẹ̀ mo ṣe àwẹ̀ ní dandan lérí yín furidu alaykumu siyam kama kutiba ala alladhina min qablikum ẹgẹ́ bá ṣe ṣe àwẹ̀ yìí lọ́nà àyàn lérí gbogbo àwọn tó ti sáwájú yín ọkàn làwẹ́ tún ṣe ọkàn bọ́bá ti gbà dáadáa bó ṣe kọ́ gbà ó rí pé ọkàn rẹ yọ da ọkàn rẹ yọ máa tẹ̀lé tọ́lọ́n ọkàn rẹ yọ máa bẹ̀rù ọlọ́n tọba tí wọ́n ń bẹ̀rù ọlọ́n ayé rẹ ọmọ wa lójútù lẹ́yìn náà ẹ̀sìn rẹ ọmọ lójútù Suratul Baqara Quran two aya one eighty three lọ́lọ́run ti ń sọ fún mi nínú ẹ̀sìn wa Ramadan àwọn tí máa ń sọ Ramadan náà dọ̀ọ̀nà lérí yàn pé àti lérí gbogbo mùsùlùmí àwọn àlùfáà wọ́n ṣàlàyé fún wa àwọn májẹ̀mú tí fi di dandan lérí ìyàn tó jẹ́ pé bí májẹ̀mú ìbá ti pèsè ọ̀la ọ̀gbọ̀rọ̀ mọ́ gbààwẹ̀ ní alìsílám tó bá ti jẹ́ mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ mọ́ gbààwẹ̀ àlàákìlù òun náà ni kò nílà káì kọ́mọ́jẹ́ wèrè ọlọ́mọ́jẹ́ àwọn wèrè tọmọtọmọ òjèrè wọ́dàrú gbogbo àwọn tọ́lọ́mọ sàdánwò fún bẹ́rí bá ti dàrú àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta alìbòlóògù òun náà ní kéèyàn dàgbà àwẹ̀ lérí ọmọ kékeré bó láti wá mọ̀ pé ọmọ wa ó ti tó gbàwẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní ọmọ rẹ obìnrin tí wọ́n ti ń ṣe menstruation tí ti ń ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù dandan ni kó gbàwẹ̀ ti bàlágà nìyẹn ẹlẹ́ẹ̀kejì alìhìtìláàmù báwọn ti ẹlẹ́ẹ̀kẹta òun náà ni tí irun bá ti ń jáde lábẹ́ àwọn ọmọ irun abẹ́ tí má ti ń jáde wọ́n ti bàlágà nìyẹn bàbá wa rí kan nínú gbogbo àwọn àmì tọ́mọ bá ti pé fifteen years ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti bàlágà tí ó bá gbààwẹ̀ lábẹ́ rẹ̀ yóò máa lẹ́ṣẹ̀ ìwọ bàbá àti ìyá náà ìwọ náà máa lẹ́ṣẹ̀ nítorí pé ìtọ́lọ́mọba aláà ní kọ́ wá sí ilé ayé ìsìláàmù ni nínú àwọn òpó ìsìláàmù yẹn òun náà ni sọ́mọ Ramadan kó gbààwẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn mọ́jẹ̀mú tí ń sọ àwẹ́dọ̀ra yẹn lérí yẹn alìkúdọ̀tò alàṣùyà kéèyàn ní agbára àláfíà láti gba àwẹ̀ sọ̀rọ̀ yẹn lérí aláàrẹ̀ àlẹ́ẹ̀kọ́mà ẹlẹ́ẹ̀karùn òun náà ní kọjá pé èèyàn sí nírìn àjò ọ̀wánlé ọ̀ràn yẹn ní kọ́ gba àwẹ̀ àmọ́ tó o bá ń sìnrìn àjò ọ padà máa ẹ̀wárí àwọn kan bẹ nínú àwọn mùsùlùmí tọ́lọ́wọ́n bá láàánú káwọn ọmọ gbààwẹ̀ kan fàwọ̀ ẹlẹ́ ní ramadan alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni alimaridu lẹ́dí indahu maradun yurja birruhu òun náà ni aláàrẹ̀ tó jẹ́ pé ààrẹ rẹ̀ ọ̀padà lọ àmọ́ nínú àwẹ̀ ààrẹ yẹn kò lè jẹ́ kó gbààwẹ̀ bóyá eré ń fọ́ ni àbí nírun tó lágbára àbò níbà oní malaria wọn ni kò fàwọ̀ ẹlẹ́ ọlọ́wọ́n bá ní faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar ọlọ́run gbogbo ẹni tó bá rẹ̀ nínú yín abẹ́nsẹ́ rìn àjò ẹ̀fà awẹ́lẹ̀ dẹ̀yìn Ramadan ẹgbà padà nígbà míì sọ́tún bákàrà kura tu àyà one eighty four ibi tó lọ́run ti sọ fún ọ pé má fà rẹ̀ gbà rẹ̀ nìyẹn bàbá ló ń lọ yín má nìkan gbà bàbá kú ọ̀sẹ̀ lọ́hùn ọ̀sẹ̀ lọ́hùn kú nìyẹn wàlùmárìdù lẹ́jẹ̀ tó jẹ́ pé àárẹ̀ tí wọ́n lè lọ́mọ́ àbẹ́lómi tó ní àárẹ̀ míì náà tọ́jẹ́ pé àárẹ̀ yìí kò lè jọ gbààwẹ̀ kò lè gbààwẹ̀ nínú Ramadan kò lè san padà lẹ́yìn Ramadan sẹ́rí eléyìí yóò máa fi oúnjẹ dípò àwẹ̀ ni yóò máa fún àwọn aláìní lóúnjẹ oúnjẹ kan àwẹ̀ kan oúnjẹ méjì àwẹ̀ méjì oúnjẹ tààtì àwẹ̀ tààtì oúnjẹ twenty nine àwẹ̀ twenty nine bọ́lá ṣe sọ́nu Kùránì yẹn torí pé wọ́n lágbára torí àárẹ̀ ti ń ṣe wọ́n àárẹ̀ ìṣìn ní àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ ni nígbà wo ni wọ́n fẹ́ san padà àárẹ̀ ọlọ́ọ̀ kọlọmọsà sọ wá ń bẹ̀ gbogbo àwọn tọ́lọ́mọba aláàfin kan kọlọmọsà bá sànù wọn lẹ́yìn náà bàbá arúgbó àti ìyá arúgbó tí wọ́n ti dàgbà jọkújọkú tọ́jẹ́ pé wọn láǹfààní àti gbààwẹ̀ àgbà ti sọ wọ́n dá láàárẹ̀ àwọn léyìí náà àwọn náà ò ní gbààwẹ̀ nínú Ramadan wọn ní gbààwẹ̀ lẹ́yìn Ramadan ọlọ́wọ́n bá ní wa'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tọ́jẹ́ pé wọn láǹfààní láti gbààwẹ̀ oúnjẹ nìkan wọ́n fún tálíkà kan oúnjẹ kan àwẹ̀ kan oúnjẹ iná máa rọ pé àwọ̀ ẹ̀ tí wọn àwọn náà ó sì gba aládá àwẹ̀ táwa náà gbà suratul Baqara Quran two ayawa eighty four lọ́lọ́ ti ń sọ ẹ wá rí ìyá olóyún àti ìyá tí ń fọmọ lọ́yàn àwọn méjèèjì ìdájọ́ aláàrẹ̀ láǹfà wọn náà nítorí pé àwọn náà lálàáfíà àìlálàáfíà yìí ẹ wọ́n san àwẹ̀ tí wọ́n padà wọ́n padà san padà anabuwa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni Allah wa du'a musafiri shatura as ọlọ́wọ́n bá aláàtí bun arìnrìn àjò ní rákà méjì méjì nínú àwọn ìrun rákà mẹ́rin mẹ́rin tí bá ń ṣe ìrìn àjò ọlọ́mbọ̀n wà á nílì musafiri wàlhámílì wàlmúrídì sọ́ọ̀mà ẹ̀lẹ́ni tí ń sin ṣe ìrìn àjò àtẹni tí ó lóyún àtẹni tí ń fọmọ lọ́yàn wọ́n fáwọn náà nígbà láàyè káwọn náà fa àwẹ̀ ẹlẹ̀ nígbà tí àwọn èèyàn bá ń gba àwẹ̀ tí wọ́n bá lágbára láti gbà ẹ̀wà arìnrìn yìí àtẹni tó lóyún àtẹni tí òun fọmọ lọ́yàn wọ́n padà san padà tó bá di ẹ̀yìn Ramadan tó bá wá jẹ́ pé ẹni tó lóyún yìí àtẹni tí ń fọmọ lọ́yàn wọ́n wá lágbára láti gbà á mọ́ bóyá ọ̀rẹ́ náà ti pọ̀ lọ́rùn wọn kò wá sí àlàáfíà tán lè fi gbà á wọn fa ni wọ́n fi oúnjẹ wọ́n fi di àwẹ̀ náà oúnjẹ ni wọ́n fa wọn tálíkà oúnjẹ ọgbọ̀n àwẹ̀ ọgbọ̀n abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá jọ ọ̀rọ̀ wa lọ́rùn nínú àwọn tán ní kan fi òun náà ni aláhàdùn nufasa ẹni tí ẹ̀jẹ̀ menstruation jáde lára ẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù abẹni tó ṣẹ̀ bímọ tẹ́jẹ̀ ọmọ ò tí ì dára rẹ̀ àwọn méjèèjì yìí wọ́n fa àwẹ́lẹ̀ wọn ò ní gbà wẹ̀ àmọ́ wọ́n san padà lẹ́yìn Ramadan ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó ní kunna nahidu ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam a máa ń ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù lásìkò ànábì fanu umaru bi qada'i sawm wọ́n máa ń pa wá láṣẹ ká san àwẹ̀ padà o lẹ́yìn gbà tí ẹ̀jẹ̀ nǹkan oṣù bá dá àbí ẹ̀jẹ̀ bímọ wàlá nu'maru bi qada'i s-salah àmọ́ àwọn ìpa wọlá sẹ̀ ká sàrùn padà ìran ọlọ́run bùn ẹni tí ẹ̀jẹ̀ nǹkan oṣù jẹ́ kó lè gba àwẹ̀ àbí ẹ̀jẹ̀ ìbímọ ìrun nìkan ọlọ́run bùn wọn ọlọ́run bùn wọn láwẹ̀ wọ́n san àwẹ̀ náà padà. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn èèyàn tí wọ́n ní kọ́fà àwẹ̀ lẹ̀ kan padà san padà àwọn náà ní al-musafirun àwọn tí wọ́n ń ṣe ìrìn àjò ẹni tí ń ṣe ìrìn àjò tó pé bọ́ bá àwẹ̀ ìnira ni àwẹ̀ ọmọ jẹ́ fún ọlọ́run bá a láà oníkọ́fà wẹ́lẹ̀ ọlọ́wọ́ bá ní wa man kana maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhar ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tó bá rẹ̀ àbí wọ́n sẹ́rin àjò ọlọ́wọ́ bá ní ká sọ àwẹ̀ wọn dìgbà míì yuridullahu bikumul yusr ọlọ́wọ́ bá ní ìdẹ̀kùn ni mo fẹ́ fún yín ẹ má gbà àwẹ̀ pẹ̀lú òrìn àjò wala yuridu bikumul usr ìfẹ́ ìnira fún yín a jẹ́ pé gbogbo ní wá ọlọ́wọ́ ká padà san padà ọlọ́run ò fẹ́ nira fún ọ ìwọ náà má fẹ́ nira fún ara rẹ Suratul Baqara Quran two ayah one eighty five tó bá wá rí pé ìrìn àjò yẹ kò sínú rárá fún ọ rọrùn fún ọ láti gbà wẹ̀ wọ́n ní kò burú láti gbà walil ilmi bidukhuli Ramadana thalathu turuqin ẹ̀rí oṣù Ramadan bóò láti mọ̀ pọ̀ wọlé ọ̀nà mẹ́ta náà ni ṣẹ̀rí alákalẹ̀ ṣẹ̀rí àwọn ẹ̀jẹ̀ àtẹ̀lé ẹ má jẹ́ àtẹ̀lé àgbékalẹ̀ àwọn ọmọ èèyàn àtọ̀rí kọ́tùlù ula alákọ̀ọ́kọ́ rúyẹ̀tùlù ìlàlì a mọ̀ bí Ramadan bá wọlé pẹ̀lú kárí ìlétésù ọlọ́wọ́n bá ní fáwọn ṣáhídà mi mọ́ ṣáhara súnmọ́ ọlọ́wọ́n bá ní bẹ́ẹ̀ bá ti rọ́ṣù ẹgbàwẹ̀ ẹni bá rọ́ṣù kọ́ gbàwẹ̀ one eighty five ti ń sọ bẹ́ẹ̀ a lè fi tẹlẹsikópù a lè fi wò ó tàbá rí dáadáa bọ́bọ́ wa ń bẹ̀ a rí bí ọba sí a lè rí nǹkan kan alákọ̀ọ́kọ́ nìyẹn kárí gbogbo àwọn tàjẹ́ mùsùlùmí òdodo àtọ̀ríkọ̀tò sáníyà aṣahádàtò alàrúyà àwọn ìkbàrò àníhà kí wọ́n sọ fún wa pé wọ́n rí oṣù ẹni tó sì rí adìlò mukallaf èèyàn tá a gbà lólóòtọ́ ni ó sì ti bàlágà ó ti dàgbà afáwọ̀ abdullahi bin umar ó ní tara annasu lahilal ó láwọn èèyàn rí oṣù fa akhbartu rasulullah sallallahu alaihi wasallam mo wá sọ fún anabi muhammad sallallahu alaihi wasallam pé anira aituhu èmi náà rí o wọ́n fi hàn èmi náà gbà wọ́n rí fasọ́ọ́mà wa amara nasa fi sọ́yàmì anabi sì gba àwẹ̀ lọ́dún náà anabi pa àwọn èèyàn láṣẹ kí wọ́n gba àwẹ̀ anabi ò rí adépẹ́tì wọn náà bá rí tí wọ́n bá ti gbọ́ pé wọ́n ní wọ́n rí àdéhìsì ló lò àdéhìsì ni kò tẹ̀lé súnà ni kò tẹ̀lé má tẹ̀lé ìlànà tó yàtọ̀ sí súnà tí wọ́n bá ti ní wọ́n rí sultan ló sì announce pé wọ́n ti rí torí ẹni ó bá rí ọ̀dọ̀ sultan ni ó lọ sultan fi ṣe ẹlẹ́rìí wa gbogbo àwọn afá àrọ̀wá gbogbo àwa ìmáàmù ìmáàmù arọ̀ wa kádákun ẹja panupọ̀ ẹja tẹ̀lé ẹni tọ́lọ̀ fi so lórí wa òun náà ní sòtọ́ tọ́ba ti ní wọ́n rọ́sù kábẹ̀rẹ̀ àsámú kábẹ̀rẹ̀ àwẹ̀ tọ́ba ti ní wọ́n rọ́sù kàṣẹ sùúrù níjọ́ kejì tá a bá ti rọ́sù tá a sì gbọ́ pẹ́ nìkan rí láàrin wa káka ṣàbáàní kó pé táàtì ànábì ní súnmù lérò yàtì ṣe wà áfìtìrú lérò yàtì ànábì ní ẹgbàá wẹ̀tẹ́ bá rọ́sù bẹ́ẹ̀ bá sì rọ́sù ẹ̀sọ̀dún àwẹ̀ ẹ̀sọ̀dún ìtúnú àwẹ̀ fàyín gúnmà àríkùn bẹ́ẹ̀ bá wá rọ́sùn tọ́jẹ́ pé oṣù pamọ́ ẹ̀rí fa àkìmílò àìdàtà ṣàbánà tàlátínà yawma ẹ̀ka ṣàbánà kó pé tààtì ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun lọ bá ẹ̀sìn wá eré ẹ̀ lànàbí wa muhammad wa sallallahu sallam àtàwọn sahaba kan tó lọ ẹ má jẹ́ ayẹsẹ̀ kó ń bẹ̀ bàbá ti yẹsẹ̀ kó lójú ọ̀nà àwọn sahaba ojú ọ̀nà nàbì a bọ̀ sínú àdádálẹ̀ àdádálẹ̀ ọmọ wa fa ànù ànù yẹn yọ ọmọ wa fa ìjà láàrin wa gbogbo àwọn imams gbogbo àwọn àgbààgbà fà nílẹ̀ yorùbá arọ̀ yín pẹ̀lú orúkọ ọlọ́run ẹ̀já fọ̀rọ̀ sẹ́nu sultan kọ́lọ́run wọlé agbára rẹ̀ kọ́lọ́mọ́sàjà sọ̀pọ̀lọpọ̀ ọdún wassalamu alaikum warahmatullahi wabarakatuh